olúwa ṣeun o mo gbé ọ ga o bàbá olúwa ó ṣe olúwa ṣeun ṣeun ṣeun ṣeun jésù mi ṣeun o èmi yìn ọ́ o bàbá olúwa ó ṣe olúwa ṣeun o olúwa ṣeun o èmi yìn ọ́ o bàbá. Olúwa ò ṣe ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún Olódùmarè ọba ńlá tí í ṣohun ńlá ẹni tó pa wá mọ́ ẹni tó tún mú kárí ìbẹ̀rẹ̀ oṣù tuntun láyọ̀ ó mú wa parí oṣù kìíní ọdún bí ewu àti ìnira rẹ̀ ti pọ̀ tó Ọlọ́run tó mú wa là tó mú wa la oṣù kìíní ọdún já mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ mo gbé ọlọ́run ga fún ayọ̀ àti ìbẹ̀rẹ̀ oṣù tuntun mo sì gbàdúrà nínú ìrìn àjò oṣù tó bẹ̀rẹ̀ yìí ìwàláàyè ńlá ọlọ́run lórúkọ jésù yóò dàpọ̀ mọ́ láti bá ọ rìnrìn oṣù yìí láì farapa láti bá ọ oṣù keje pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Lórúkọ Jésù, ìwàláàyè Ọlọ́run yóò dàpọ̀ mọ́ ọ. Nínú àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo súre fún ọ bí ikọ̀ àti ọmọ májẹ̀mú Olódùmarè. Tá a bá rí ohunkóhun tó ti ṣe tí Sàtáánì lè mú wá sójú ọ̀nà rẹ láti mú ibi bá ọ nínú ìrìn àjò oṣù yìí, àánú ńlá tí Kristi fi kú ní Calvary lórúkọ Jésù olùgbàlà kó so náà di ìtẹ̀mọ́lẹ̀ àánú ńlá tó fi ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ lórí òkè Kávárì lórúkọ Jésù gbogbo ìdènà gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìfisùn òkùnkùn sí ibi lóṣù yìí sí ìbànújẹ́ tó lè fún Sátánì láàyè láti wọlé àánú ńlá Ọlọ́run agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ àti iná rẹ̀ lórúkọ Jésù olùgbàlà ó yá kó so náà di asán ìwé mímọ́ ṣàwí pé aṣá lọ́gbẹ́ nítorí ìrékọjá wa àpá lára nítorí ẹ̀ṣẹ̀ wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ ó là mú wa lára dá lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo súre fún ọ àṣẹ Ọlọ́run láti òkè wá nípa agbára ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ gbogbo ìdíwọ́ àti ìdènà di ìtẹ̀mọ́lẹ̀ níwájú rẹ ó yá kó wọnú ayé rẹ lọ nínú oṣù yìí yóò dára fún ọ nínú oṣù yìí wàá rí ojú rere Ọlọ́run agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ agbára tá a fi rìnrìn àjò láàrin yìí agbára tí kì jẹ́ kénìyàn ó farapa agbára tí ń tọ́ni lọ́nà gbogbo agbára Ọlọ́run àṣẹ Ọlọ́run lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ nínú oṣù yìí ibi ò ní bá ọ gbé nínú oṣù yìí ò ní ráre nínú oṣù yìí ò ní ríbi nínú oṣù yìí ò ní jẹ̀kúrò oṣù yìí yóò san fún rere gbogbo ọjọ́ tó wà nínú oṣù yìí ti ṣe oṣù kejì ọdún yìí gbogbo ọjọ́ tó wà nínú rẹ̀ pátá lórúkọ jésù olùgbàlà sátánì ò ní fìbànújẹ́ wá délé gbogbo ọjọ́ tó wà nínú rẹ̀ gbogbo ọ̀sẹ̀ tó wà nínú rẹ̀ gbogbo wákàtí tó wà nínú rẹ̀ gbogbo ìṣẹ́jú tó wà nínú rẹ̀ àárọ̀ ọ̀sán òru àjẹ tí ń bẹ nínú oṣù yìí lórúkọ Jésù olùgbàlà kò ní fọ ibi lé ọ lórí bíbélì wí pé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ di ọjọ́ ń fọhùn mo sọ tẹ́lẹ̀ nípa ti oṣù kejì bí ọjọ́ di ọjọ́ bá ń fọhùn ìwọ tó ń gbọ́ mi tó dẹ̀ ń ṣíà ire àdúà ọ̀sẹ̀ titun àti oṣù titun yìí lórúkọ Jésù oṣù yìí ò ní fọbi lé ọ kò ní fọbi sórí iṣẹ́ rẹ gbogbo àwọn olóore rẹ àwọn olùrànlọ́wọ́ rẹ àwọn alátìlẹyìn rẹ àwọn abánigbẹ́rù rẹ àwọn tọ́lọ́run ń lò fún ọ tó ń lò fún mi lórúkọ Jésù oṣù yìí ò kò ní fọ ibi lé wọn lórí ìwà láàyè Ọlọ́run kó dàpọ̀ mọ́ nínú oṣù yìí wàá rí ojú rere wàá rí àánú Ọlọ́run ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa mo súre fún ọ áńgẹ́lì láti Ọlọ́run rán sí ayé láti ṣayé lóore láti kó ayé yọ nínú ewu láti dáàbò bo ayé láti pèsè fún ayé lórúkọ Jésù wọn ó ṣe ọ́ lóore ò ní ṣìṣe ò ní ṣìṣe ò ní kábàámọ̀ ò ní jẹ̀kòrò ó ṣe níbi ó ti níyì ò ní wàá rí ojú rere wàá rí àánú gbà gbogbo ọwọ́ tó lòun ó kọwọ́ lòdì lórí ayé rẹ lóṣù yìí ọlọ́run kò fi kú tú wọn ká ọlọ́run kò fi kú tú wọn ká ojú aṣebi ọlọ́run kò ṣí kúrò lára ògo rẹ ojú ka ènìyàn ọlọ́run kò ṣí kúrò lára ògo rẹ àwọn afẹ̀jẹ̀sínú titọ́ funfun jáde ipa wọn lórí ayé rẹ lórí ilé rẹ ó di ìtẹ̀mọ́lẹ̀ ó di ìtẹ̀mọ́lẹ̀ nínú oṣù yìí ohun rere ò déwọ̀ láyé rẹ lórúkọ jésù ohun rere ò ní dèwọ̀ láyé rẹ mo gbàdúrà gbogbo àwọn ìdojúkọ gbogbo àwọn tó ń rí bí ogun bí ìdààmú lórúkọ jésù ni mo pe ọmọ aládé wúrà láti dìde lórí ọ̀rọ̀ rẹ láti jà fún ọ láti fọkàn rẹ balẹ̀ lórúkọ jésù yóò jà fún ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ó ní ìrànlọ́wọ́ wa àti àṣà wa lórúkọ jésù mo ní yóò jà fún ọ yóò gbórí rẹ sókè oṣù yìí wàá mọ̀ ọ́ sí rere oṣù yìí wàá mọ̀ ọ́ sí rere ìwà láàyè ọlọ́run lórúkọ jésù yóò gbẹ ẹ̀tọ́ rẹ fún ọ mo béèrè ìsopọ̀ láti òkè wá pẹ̀lú àwọn olóore tuntun àwọn olùrànlọ́wọ́ tuntun divine connection from above lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ lónìí ó yá kó ràn sí ọ nínú oṣù yìí òní náà kan tán torí mi wàá rí ìrànlọ́wọ́ wàá rí ojú rere wàá rí àánú gbà àánú ńlá látòkè wá wàá rí gbà ògo ni fún olódùmarè ògo ni fún ọba àwọn ọba gbogbo ìmọ̀ta lórí rẹ yóò dòfo ẹ olórin yẹn wípé yóò pòfo yóò pòfo lórí ọ̀rọ̀ mi sátani yóò pòfo dandan nínú oṣù yìí gbogbo ipá àti agbára sátani àti ti ọmọ ogun rẹ lórí ayé rẹ yóò mọ̀fo lórúkọ Jésù yóò mófo níbi iṣẹ́ rẹ lórí ọjà rẹ lórí ìrìn àjò rẹ yóò mófo ìrìn àjò tèmi àti ẹ lè lọ tà ní darí wálé lórúkọ Jésù ẹsẹ̀ wa ò ní yẹ̀ ń bẹ̀ Olóhun ó fi ẹsẹ̀ wa lé ọ̀nà òun kọ́ wa ní ọ̀nà tá ó rìn òun ó sì máa fi ojú òun bá wa lọ gbogbo ìrìn àjò ṣòye pátápátá lórúkọ Jésù àánú Ọlọ́run yóò bá wa rìn àní kábàámọ̀ rẹ̀ ànírìn sọmọnù ànírìn sọkọnù ànírìn sọayanù ànírìn pàdánù gbogbo tí omi àti tí omi tí ọlọ́run fún wa tó múnú wa dùn arákùnrin àti arábìnrin bó ṣe rí àmì ṣe ọ̀tá ò ní fi gbomijé lójú wa gbogbo tó ti ní tó ń láyọ̀ lé lórí lórúkọ Jésù ayé ò ní sọ́ọ̀dì koro àá ìwà láàyè ọlọ́run yóò jà fún ọ alábìrin ibi yẹn ẹ̀mí mímọ́ yí i dànù ẹ̀jẹ̀ jésù fagilé ẹ̀mí mímọ́ yí i dànù ẹ̀jẹ̀ jésù fagilé ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa mo kà láti inú ìwé mímọ́ nínú ìwé ní psalm psalm one ó wí pé verse one ìbùkún ni fún ọkùnrin náà tí ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ ọ́ àwọn ènìyàn búburú nínú oṣù tuntun yìí mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́ má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú mẹ́ta ni àṣẹ Ọlọ́run fún ọ lóṣù yìí má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní tí kò sì dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ má dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ti pọ̀ ní ayé má dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jòkó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn tí ó jòkó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn Àkọ́kọ́, tí kò rìn ní ìmọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ìkejì, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ó ní ṣùgbọ́n dídín inú rẹ̀, ó ń bẹ nínú òfin Olúwa. Nínú òfin rẹ̀ ní í ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ìwé Mímọ́ wí èrè àwọn tí ó ó dídùn sí Ọlọ́run nìyí o. Ó ní yóò sì dàbí igi tá a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ àti ohun gbogbo tí ó bá ń ṣe ni yóò máa ṣe déédéé ó ní ṣùgbọ́n ti àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ ìyẹn àwọn ènìyàn tí wọ́n rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ènìyàn tí wọ́n dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ènìyàn tí wọ́n jókòó ní ibùjókòó ẹlẹ́gàn ó ní wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dúró kì yóò leè dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣẹ̀ kì yóò leè dúró ní àwùjọ àwọn olódodo. Gbọ́ ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀, ó ní Olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Nítorí náà nínú oṣù tó bẹ̀rẹ̀ yìí gbìyànjú láti fi ẹni fi ara rẹ hàn ní ẹni tó yege nínú ìwà mímọ́ ìwà pípé níwájú Ọlọ́run mọ̀ wípé ohun gbogbo tí ènìyàn bá ṣe òun ni yóò kérè rẹ̀ má gbàgbé mo tún rán ọ létí psalm twenty four ní ta ni yóò gun orí òkè Olúwa ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun nínú oṣù yìí gbìyànjú sapá rẹ̀ máa rántí ohun gbogbo tó ń fọwọ́ rẹ ṣe èrò ọkàn rẹ èyí tí ó mú bí olórí áńgẹ́lì bá tiẹ̀ dé tàbí ìpè dé àbí ènìyàn ṣetán tí ó bọ́lẹ̀ ní bus stop ayé rẹ̀ tí ó fi rí ọ̀run dé sí tí ó rọ̀dọ̀ dé Jésù dé sí ó ní kó má ní wà ní gbogbo ìgbà nítorí alẹ́ ayé la wà yìí ilẹ̀ ayé ti ṣú Jésù ò ní pẹ́ dé lórúkọ Jésù àtèmi àti ẹ á Jésù jọba àlàáfíà rẹ yóò máa pọ̀ sí i ìdùnnú rẹ yóò máa pọ̀ sí wàá máa rí ojú rere wàá máa láyọ̀ nínú Kristi bí o ti gbọ́ àdúrà àti ìre yìí nínú oṣù yìí lórúkọ Jésù yóò ṣẹ mọ́ ọ lára ohunkóhun tó bá lóun ó ṣe lòdì sí ìrí àdúrà yìí nínú ayé rẹ ìwà láàyè Ọlọ́run àti agbára àjíǹde rẹ lórúkọ Jésù yóò sọ náà di ìtẹ̀mọ́lẹ̀ gbọ́ bí a ti kọ nínú ìwé àìsáyà ó ní kò sí ohun ìjà kan tá ó lè ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan mo wí nínú ìrìn àjò ṣòye gbogbo ipa wọn lójú oorun lójú àlá níbi gbogbo èyí tó mọ̀ èyí tó mọ̀ àwọn afinúbánijà àwọn afọ̀rọ̀bánijà àwọn àwọn afontímí àtẹ̀tí òmí bánijà ipa àwọn kò ní ká ọ gbogbo ọ̀nà tí ọ̀tá bá lé lóhùn ó gbà lórí rẹ lórí mi lórí ilé rẹ lórí ilé mi lórúkọ Jésù olùgbàlà àwọn amófo ni ayọ̀ lọ̀rọ̀ rẹ̀ á já sí ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa ẹ̀yin ará nínú Olúwa bí o ti gbọ́ èrè àdúrà yìí tí ìwọ náà sì múra ní gbogbo ìgbà àti àkókò fún dídé Jésù jésù olùgbàlà máa bá mi fi ìwé ẹ̀bẹ̀ àdúrà yìí sọwọ́ sí gbogbo ènìyàn pátápátá máa pín pín fún bí ẹni mẹ́wàá méjìlá jù bẹ́ẹ̀ lọ fún gbogbo àwọn tó wà nínú kọ́ńtàtì ẹ bó o ti ń ṣe yóò dára fún ọ yóò sì yí ọ kalẹ̀ àlàáfíà ni fún ọ jésù olúwa wa àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah. ló jẹ́. Bàbá mi ló jẹ́, Ọlọ́run àgbàlagbà. Ayérayé. Bàbá mi